alhamdulillah súnmọ̀ sọ́láàtù wasalamu ala rasulillah a kí ẹ̀yin ará alé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò alimoflehun èyí tí ilé ẹ̀kọ́ moflehun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódò ìdí òbí nílùú ìbàdàn bíi tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀. wọ́n lọ́wọ́ sí yẹ́hùn those are men across Nigeria, but only few are standard. If all you need is a standard Western education for your children with undiluted Islamic knowledge, Muflihun High School is for you to enroll their children. Muflihun High School has a standard computer laboratory with well-equipped science and home economics lab, uninterrupted power supply for conducive learning, daily Quran memorization, and lots more. Muflihun High School ǹjẹ́ ilé ẹ̀kọ́ tí mùsèmùsè rẹ̀ ta mùsèmùsè níbi ìkákọ́mọlẹ́kọ̀ọ́ ìwé bá yanjú tó ń tọ̀rọ̀ ọlọ́run tí ò lábúlẹ̀ àti àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ tó kún kẹ̀kẹ́ èyí jẹ́ lọ́mújọba lù ló ń tẹ̀ gbàá mùsùlùmí àìsí tó ní ilé kéwúta àti ìkọ́mọ̀lẹ́kọ̀ọ́ lárúbáwá àdí Siki, náhù sárfù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. For more information and inquiry reach out to them at Muslim Ifelodun Idiobi area Ibadan or call zero eight zero five two six one five three zero eight or zero eight zero nine zero nine one four eight two three. Muflihun High School learning for success in both worlds. فمن ثقلت موازينه فأولئك هم المفلحون abẹ́lọ́n gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ nínú àwọn òbí alágbàtọ́ àtàwọn mùsùlùmí tí ẹ fi ń gbóhùn wa ọlọ́run ọba rẹ̀ sàlékún dáadáa fún wọn jẹ́ ká jọ jèrè láyé inú sàárẹ̀ àtijọ́ ògbéǹde àkìyámà ọlọ́lá ìlàhà ìlọ́lá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa ní òru èní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́bìnrin wa Suad Rasheed tí ó kà fún wa bismillah أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فَإِلَّا لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون Ọlọ́run bá lè fún ọmọ náà ní àlùbáríkà àtọ́mọ ẹnì kọ̀ọ̀kan wa mọ́ jẹ́ káwọn ọmọ náà gbàgbé ìmọ̀ ọláàlá ìlàhà ìlọ́lá ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadithi látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa Sekina Abdulgani bismillah. kọ́lá òṣùwọ̀ ìṣọ̀wọ̀n alẹ́ wàsálàm láàtọ̀ látà lèmọ́lámùdú ọlá ọwáhù Abu Dawud Translation The Prophet of Allah, peace be upon him, said, There is no salah for the who, whom does not properly perform ablution. Transmitted by Abu Dawud. Lesson from the Hadith. 1. Salat without ablution is invalid in Islam. Two, Ablution is an obligatory condition for acceptance of Islam. Three, Ablution is the key for salat ọlọ́run bá ní sàwọn ọmọ yìí ní ẹ̀san olóore kọ́ ọmọ jẹ́ kán gbàgbé mọ̀ kọ́ ọjẹ́ kán wúlò tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tún tẹ̀síwájú eléyìí ni part five ẹ́písòdù ẹlẹ́ẹ̀karùn-ún rè lórí asbáàbù gọ́dọ̀bìlà ìta ń sọ ọ́ lọ ní ọ̀rọ̀ rìbá à ń sọ àwọn díẹ̀ táwọn èèyàn yálà ẹ̀ tó jẹ́ mùsùlùmí àbẹ́ntí èsè mùsùlùmí tí wọ́n ń torí ẹ̀ yáwó èlé a ti jẹ́ kó yé pé ìbínú ọlọ́run bá ń bẹ lórí káyáwó èlé ẹni tí ń yáwó èlé ọyọ àlùbáríkà kú ń bẹ yẹmọ hakù lọ òrìbà wàyú ríbi sọdàkọ àlùbáríkà ọlọ́run kú ń bẹ wàhálà àṣojú owó àṣàn èlé kò ní jẹ́ wọ́n gbádùn ayé wọn wàhálà lọ́tọ̀ wàhálà lọ́sì ni ọmọ ẹja lu olówó èlé lẹ́yìn bàtà àti jẹ́ kó yé pé èèyàn mẹ́rin lọ́lọ́run ó tún bínú sí. Si tí bínú ọlọ́run tó wà lórí wọn látàrí owó èlé nìkan ẹni tó yáwó èlé ọlọ́run bá ń bínú sí i ẹni tó yáàyàn lówó tó gba èlé ìbáàjẹ́ one percent ló fi lé ọlọ́run bá ń bínú sí i akọ̀wé tó yẹ kó òun ní kọ́lẹ̀ àbò ń ṣiṣẹ́ nílé iṣẹ́ tó ti ń yáàyàn lówó èlé iṣẹ́ tiẹ̀ ní documentation òun ní máa kọ́lẹ̀ ọlọ́run bá tún bínú sí i ìbínú ọlọ́run bá ń bẹ lórí tiẹ̀ bákan náà lẹ́ni tó jẹ́ pé kí ni onídùú guarantors sureties witnesses àbí tá a rí àpè wọn ó jẹ́ èèyàn mẹ́rin tí wọ́n á rí bínú ọlọ́run látara owó èlé nìkan ẹ̀yin mùsùlùmí nígbà tá a ti wá sàlàyé gbogbo eléyìí a ní tí ń jáwọn èèyàn ọmọ yáwó èlé àwọn èèyàn yáwó èlé torí wọ́n fẹ́ ṣòwò aláàlì sì ni ká kódà nínú wa ni pé oúnjẹ téèyàn jẹ tó dáa jù ni kéèyàn jẹ nínú èèyàn ti yé bá ní Islam ká níṣẹ́ tà ń ṣe ọbẹ̀ tàbí ká máa tọrọ mùsùlùmí yìí máa tọrọ jẹ káàkiri tí ìnira ọba dé tán mùsùlùmí àfẹ́kọ́ máa tọrọ kọ́ wá sẹ́pẹ̀ you are a professional beggar gbogbo àwọn tí wọ́n ń tọrọ tán múṣẹ́ bára níṣẹ́ tọ́ba díjọ́ ọ̀gbẹ́ǹdì àlìkìyàmọ̀ bó ṣe wà ní àdìsí wọn ní lẹ́ran lójú ojú wọn gbẹni bí ẹni tí gbogbo ìyálé ayé ń jẹ mùsùlùmí èyí máa tọrọ jẹ kí mùsùlùmí máa ṣiṣẹ́ ni àwọn míì wọn ti nífẹ̀ẹ́ kọ́sà máa tọrọ bẹ́ẹ̀ tó fún ọlọ́dún ìwòsàn ọlọ́dún tí ń bọ̀ gbogbo ẹgbẹ́ jẹ́ pé ó ti láníyàn fún wọn máa tọrọ ọlọ́run ní jẹ́ ọláyọ ọkàn kódà kó ní ten billion lákàntì tí ó ti gba ten naira nínú fifty naira ti yín kò ní tí ì dáa fún un tó bá ti ajẹ́ pọ́lọ́ náà fẹ́ ṣiṣẹ́ àlálì ní ká ṣiṣẹ́ àwọn èèyàn ń yáwó èlé torí pé wọ́n fẹ́ ṣiṣẹ́ àwa ṣe business a fẹ́ ṣiṣẹ́ a fẹ́ expand èyíta ń ṣe kò tó ká lọ yáwó èlé o ìbínú ọlọ́run ti ń bẹ lórí ẹ̀ nígbà tá a bá wá rí bísínẹ́sì ń ṣe jẹ́ ká àzúmù fẹ́fà wá dolówó ìkíní ọ̀kan ìwà ẹsẹ̀ mẹ́fà sáàkówó yẹn lọ́dọ̀ ọlọ́run ni kò tó ká torí ẹ̀rí ìbínú ọlọ́run tọ́lọ́ òkú fi agbógun tiwa láyé àtijọ́ ọ̀gbẹ́dẹ alùkìyàmà ẹ̀jẹ̀ aṣọ ṣe àwọn èèyàn yáwó èlé nítorí àwọn bùkátà ẹgbọ́n mi yé dáadáa abalẹ̀ eléyìí àwọn bùkátà nínú Islam ó pín sí méjì àwọn bùkátà kan bẹ dọ̀rùríyà ni àwọn kan hàjíyà ni dọ̀rùríyà làwọn bùkátà tó jẹ́ pé dandan ni kéèyàn gbọ́ àwọn kan bẹ akẹ̀fẹ́ fi sọ̀sọ́ afẹ́ fi dọ́là ni irú ẹni tọ́já sí wípé ó fẹ́ ilé three bedroom flat ṣùgbọ́n tí sálárì rẹ̀ ká ní kó lọ gba èrúùmù ó wá lọ yáwó èlé torí pé yóò gba three bedroom flat ìwọ ló kó wà láàlẹ́ ayé bára rẹ̀ lọ gba rúùmù ẹyọ kan àbí bọ́ọ̀sì kọta tó wò rẹ̀ ká èèyàn lọ yáwó èlé torí pọ́ fẹ́ ra mọ́tò kèé sọ̀rọ̀ yẹn kó gun mọ́tò ó nídìí owó èlé torí pọ́ fẹ́ gun mọ́tò èèyàn lọ yáwó èlé torí pọ́ fẹ́ ṣe kí ni o ọfẹ́ kọ́lé kan lóhun náà nílé láyé ó nídìí owó èlé torí pọ́ fẹ́ kọ́lé kèé sọ̀rọ̀ yẹn kọ́ kọ́lé láyé lọ́dọ̀ ọlọ́run tó rí ilé kọ́ lọ́mọ rẹ́ǹtì ilé èèyàn lọ yáwó èlé torí pọ́ fẹ́ ṣe wẹ́dì fọ́mọ rẹ̀ kèé sọ̀rọ̀ yẹn kó o ṣe wẹ́dì kó o èèyàn a máa ṣe wẹ́dì tí ó rọrùn kó o kó méjì àti rọ́kọ̀ àti ríyàwó ẹlẹ́rìí méjì wẹ́dì ti nínú Islam kò nídìí lọ yáwó èlé ẹ fẹ́ gba ńlá kan àbẹ́ ẹ fẹ́ pa àdúgbò àwọn tó agbára rẹ ò gbé mọ́tòrí pọ́mọ̀ rẹ lọ sùkúù olówó ńlá private school àti private university àti private nce àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́ wa lọ máa yáwó èlé ó tó fi wàhálà kan wàhálà ni lọ dún bí ìtagbára rẹ ká èyí tó bá wá jẹ́ pọ̀ náà yàn ni ká náwó lé lórí á tó wá ṣe bágbára wa ṣe mọ́ tágbára wa ọ̀bà wa ká ọ bẹ́tà láti ní pé kálukú wa tá a bá wà organize táwùjọ ìsìlámù wà organize sọ̀rọ̀ mi yé ṣèbó onímọ̀sára ti tẹ̀ tí ń kírun ẹ láwọn jàmáà tẹ́ ẹjọ́ ń kírun ẹ kóra yín lọ́wọ́ tààwà nú àlálíbírì wà tẹ́kù wa ṣùgbọ́n tí wọ́n gan lọ mọ́sálásí mọ́ mọ́sálásí ṣé màámù lè fọwọ́ gbáyà pé ọmọ ìyá wa ní o kò sóge o ìyàwó rẹ̀ ni wọ́n sọ operation fún o kò sówó tí yóò san ní hospital ni o kí màámù ọba àwọn olówó mọ́sálásí sọ̀rọ̀ kan rescue rẹ̀ sọ̀n lọ mọ́sálásí gan yóò àmọ́ tọrọ kí yóò àmọ́ tọrọ kí tàbí bẹ́ẹ̀ kọ̀ọ̀kọ́ lọ yáwó èlé torí náà àti ń tọ́jọ́ yẹn o àtẹ̀yí tí èjì ọ̀ràn yẹn kò tó ká lọ yáwó èlé ara ọmọ mi ọ̀yá ni wọ́n ti á ní yóò kù èyí tó fi lọ yáwó èlé wá àwọn ọmọ ìyá rẹ tí ó yọ olówó tí ò ní lélẹ̀ tó o bá wá rí ọ̀rọ̀ rẹ tọ́ sí kọ́ wá àwọn tó lè ràn lọ́wọ́ tọ́lọ́ ó sì rí pé èso ní bára ìṣòro ló ṣe kí ni o ìlọ́fà kó o nídìí ìrànlọ́wọ́ kí ló jẹ́ àmọ̀ ṣàlàyé eléyìí àwọn kan ti ń bẹ lónìí tó yẹ pé tó bá lórí owó rádaràda téèyàn yá wọ́n yẹpẹrẹ rẹ lórí owó tí ò tó yẹpẹrẹ yàtọ̀ sí pé ìbínú ọlọ́run tó ń bẹ téèyàn bá kú tí ọ̀sán owó yẹn tó fi kú ẹ̀yin mùsùlùmí àyà tí akẹ́kọ̀ọ́ wa wá kà yẹn òun là ń tú lọ tọ́lọ́ ní pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ìtẹ́kùlọ ẹ bẹ̀rù mi o ẹ má wo torí ilé ayé o ẹ èmi ọlọ́run ni o wọ́dàrú mọ̀ bákìyà nínú rìbá gbogbo ọ̀nà owó èlé owó èlé ti cooperative owó èlé ẹgbẹ́ alájẹsẹ́kù kan owó èlé àwọn ẹgbẹ́ olóúnjẹ kan àbáwọ̀ ẹgbẹ́ oníléèwé àbáwọ̀ ẹgbẹ́ oníkíní là ń dáwó jọ àmọ́ wá yára wa àmọ́ five percent ilé owó táwa ń fi lé ọ̀pọ̀ àníṣẹ́ tí zero point zero point one percent tọ́ba ti lè gùn ún èèwọ̀ ni ìbínú ọlọ́run ọba ni ọlọ́run ní gbogbo ohun tó kù nínú rìbá ẹ fi ilẹ̀ o wàbẹ́rù mọ̀ bá kìyà nínú rìbá nǹkan tó mọ̀ mí lẹ́nu tó yẹ pé lóòótọ́ ẹ̀bẹ̀rù ọlọ́run ọlọ́run ní ká fi ilẹ̀ ká lè sára fún ìbínú ọlọ́run tẹ́ ẹ̀ bá ti wá ṣe bẹ́ẹ̀ fáadà náà bí harbin nínú ọ̀la ẹ máa retí ogun látọ̀dọ̀ ọlọ́run káwá parí ẹ̀ pẹ̀lú àwọn àmàràn tí ó wúlò fáwọn tá a jẹ́ èèyàn alákọ̀ọ́kọ́ a nídìí owó lóòótọ́ a fẹ́ yáwó a sì ní àmọ́ a wà máa béèrè pé ọ̀nà wo ni Islam wá sílẹ̀ good question Islam ní solution torí páwọn èèyàn tẹ̀lé lọ́jẹ́sọ̀rọ̀ wà náà lù báyìí solution yìí ó pín sóríṣiríṣi èyí tí ó wà látọ̀dọ̀ ìjọba ọ̀nbẹ̀ǹbẹ̀ ìjọba ni wípé àwùjọ káwùjọ owó òlú ọlọ́run kó sábẹ́ àwọn ìjọba owó òlú ọlọ́run kó sábẹ́ àwọn ìjọba ìjọba gbọ́dọ̀ ní àwọn schemes tí wọ́n ti máa yáwò èèyàn ní non-interest loan owó tí ò ní lè lè nú kèé ṣe nàìjíríà nìkan náà wọ́n ń ṣe bẹ́ẹ̀ lágbàáyé owó tí ò ní lélè nú ìbéèrè ní pé sáwọn èèyàn ò ní gbowó ìjọba sálọ ń bo lọ fẹ́ sálọ gbogbo information rẹ ni wọ́n ti ní o ò lè tíráàkù kò nínú ìlú yẹ wọ́n tíráàkì ẹ ìjọba máa bá ṣe lè ṣe léèyàn tíjọba bá bẹ̀rẹ̀ sí ní yáwó èèyàn lówó tí ò lélè nú tí wọ́n tẹ̀lé due process ìbò ni ọ gbogbo information onítàn international passport gbogbo tọ́jẹ́ pé ọjọ́ mọ́ tọ́ bá débì wọ́n mọ̀ kó débẹ̀ ìjọba ọgbà gbogbo data rú ẹni yẹn irú àwọn eléyìí tó bá ń ṣẹlẹ̀ kò ní í sí pé àyáwó èlé ẹlẹ́kejì nínú tí Islam gbé kalẹ̀ òun ni ọ̀rọ̀ zaka Ramadan láwa ìjọba ẹ̀jẹ̀ ayọ̀ zaka ẹ̀yin olówó tẹ́ ẹ bá yọ zaka ara àwọn zaka èsè ń pààkì ní ten kọ́bọ̀ twenty kọ́bọ̀ ìtò lè la àwọn èèyàn kú òun òṣòro òun ni zaka yíyọ ara tíṣẹ̀rí àfẹ́ lò ní ẹni tó níṣòro ẹ lò zaka fún ẹni tí gbèsè súyọ fún ẹyọ sàkàfọ́ wà náà tọ́lọ̀ ọba àlékè ọlá tọ́ka nínú alukur'an ara tí islam gbé kalẹ̀ nù ara ẹ̀ ní alukọ́rùdùn hasan tọ́lọ̀ ní pé man yukridullah kọ́rùdùn hasan ẹ lè yára yín lówó kọ́rùdùn hasan òun ni pé lóònù tí ò ní lélẹ̀ ẹ̀yin tó bá wá yá ní lóònù náà ẹ bẹ̀rù ọlọ́run ara àdẹ́wò tó ń ṣẹlẹ̀ àwọn èèyàn tó lámàá náà wọ́n rẹ̀ yá wọn lówó wọn ò tún ní dówó padà ara tó lè jẹ́ solution ni pé ẹ̀yin tọ́lọ ń bẹ́gi ọ̀la fún ẹ̀yin jẹ́ ọ́ sẹ́kù ẹ̀tún lówó lákàn ẹ̀ mọ̀ ẹ̀yà àwọn èèyàn gbogbo àwọn tó ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run máa bá ní sàlékún àrísìkí àlàálì fún wọn jẹ́ kọ́rọ̀ wọn máa lójútùú ara àwọn tó ń ṣe bẹ́ẹ̀ náà lóyún tá ń já àwọn èèyàn lówó tó nítumọ̀ tí wọn ò dẹ̀ fi náírà kan lé ọlọ́run máa bá charity ọrẹ àtinú lágbájá ntọ́wùmí kí n bọ mo bọ two hundred thousand mo lágbára rẹ̀ ìyọ ẹlòmíì ìtò nídìí tí èdè olówó sẹ̀mí ayé kò nídìí two hundred thousand ìtò nídìí òjú even fifty thousand lọ kódà ẹlòmíì tó bá rí ten thousand yóò dolówó kọ́kẹ́ máa ra kẹrosíìnì kọ́ máa ra kúlíkúlí àtẹ̀pàtà àwọn nǹkan míì kó sì máa ta díẹ̀ díẹ̀ yóò tún mú nǹkan míì mọ́ yóò mú magi mọ́ yóò máa lùbọ̀ sáà mọ́ bí ó ṣe dolówó nìyẹn ara ń tà tún lè ṣe òun nìyẹn àwọn olórí ẹ̀sìn náà ara rẹ̀ ká máa káwọn èèyàn lọ́wọ́ kọ́mọ̀tẹ̀rẹ́ ká gbowó lọ́wọ́ àwọn èèyàn nìkan òun ni láàrin ara wa náà ká máa ṣe dáadáa síra wa àtàwọn nǹkan míì tásìkò lè gbà wá ọ̀rọ̀ rìbá àfigúnbẹ̀hùn ilé ẹ̀kọ́ mọ̀fìlún high school àwọn náà sọ nígbọ̀wọ́ ètò yìí annual ramadan lecture wa saturday sixteen òun náà april tá a wà ní ọ̀wáyé ní ilé ẹ̀kọ́ wa òun ni yóò sì ti wáyé dókítà wa rọ̀fíà àdìsábálò láti ìlú ọ̀yọ́ ni wọ́n bá sọ̀rọ̀ nípa tekwino libaitil muslim building muslim hope òun ni wọ́n wa sọ̀rọ̀ kọ́lọ̀ kó sọ wàdìgbà náà lọ ilé ìkíwa náà wọlé ní may fourteen títí òdòlá tá a tún ni pàdé yẹn Islam Rashid Hashim Abu Anas assalamu alaikum wa rahmatulahi wa barakatuh.